viu? Mas, pai. was something in my life one time that I never forget in my life. Let me quickly say it. Last, last four years ago, or five years back, ìwọ́n tó bá wà pẹ̀lú ẹ̀ tó kò wà aleluya. mo rí pé ètò olóyìnbó la wà yìí ìwé mi ó aleluya. Pastor Zano of Jẹ́rìí ṣe pé I told him for long ah, sorry. Adam Grama náà nìyẹn. I have known him for long and uh, eh, wearing that clothes. Tabashe program he always attends ṣẹlẹ̀ náà ẹ ẹ jọ ẹ bá rí fún àwọn ọba ní yíyá sọ̀kalẹ̀ ní ìwé amen so ẹni tàtà máa ṣe program we will always come na wọn lè yí àyíkó ní tó mi sẹ́ ah daddy there are some things that you do prayer. There's nothing stopping me from getting more involved in this. It's Shugudama Crusade. Now it's I was like, well, lo and behold, the following year, what he did was some of the printing jobs I we to, to do. Amen. Some of the printing jobs we needed to do, that the designing aspect of it, he made sure he did all for free. Ah. nígbà tó tó yẹ kó ní ẹgbẹ́ last year he said that year no this year we were going to have a planning committee and that we can, can always get better lo and behold we had some meetings and then uh, he did a lot of things in fact this year two months, ò tó ráàyè yet still make sure báwo sọ we were outside there when we were there that day and the meeting lọ́la we are celebrate the meeting lọ́la praise the Lord he is somebody I call ẹni tí wọ́n máa tó sí nǹkan rere which is very rare among ministers lágbára ọlọ́run òkè ẹ̀ máa lọ ẹ̀ wá bẹ̀ this year we been engaged in love next year we be more but I always say you are asking for anointing trouble ẹ̀ bẹ̀rẹ̀ fún because the more the anointing the less the time you have to yourself but God will help you always manage it you are celebrating forty today you celebrate ninety. If Jesus dies, in some help in the mighty name of Jesus. Praise the Lord. Praise the living Jesus. Pastor Zano happens to be my brother-in-law, but I know he's more than that. He's more than that because when I was testing you this morning for his I said, you are the man that God has given a special grace to function. I saw that in him. In my family, we kind of respect we have for him. I don't know who we can give again because he's a man that God has really given that word. When he speaks, miracles follow. I'm a living testimony of that. Something happened one time in my family. It was like, I don't know how it I called him, he said, ìlú ti call bí wọ́n fi dára wọ́n fi dára ẹ̀kọ́ ọ̀gbìn bá tẹ̀ ẹ̀ṣá ẹ̀ṣá ìjà máa pray and before many of God lis ten me I'm telling you that the kind of surprise that God gave us in my family I was like God this is a man that you are using sir I respect your anointing and I respect you more grace more anointing and I pray that the hand of the Lord that don bring upon you will not leave you in. Happy birthday. Praise the Lord. Mo fẹ́ sọ nípa Pastor Zadon. Praise God. Ah, Pastor Zadon wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́. Wọ́n dẹ̀ jẹ́ ẹni tí wọ́n máa bá yẹn ṣe gan. Kò sí ohun tí ẹ fẹ́ ṣe tí wọn ò ní gbárùkù tì. He has a uh, he has a loving heart and a large heart to accommodate people. So I so much celebrate God in his life. Uh, while I was planning for my wedding, he called me that Pastor come, I want to see you. I came to his place and he gave me something that I can't even imagine. He said, God has laid it in my heart to give you a who said no tears on oh, oh, my, on my way. I really, really appreciate it. Then, while I was posted to the Ilorin, my first assignment, he came here to visit me. And I said, I, ah, I've never seen a kind of person like this. He came all the way, if you know that place, it's a very long place. But he came here and he visited me. I want to appreciate him for being a true prophet and a true friend I pray that the grace of God will not diminish in your life in the name of Jesus. Thank you, Jesus. Now, Ah. ah, ó lágbára arrive. ojú máa ń sùn mí So this man of God, man, ah, wọ́n tó fẹ́ because you see a man of God nípa ìsun wọn their fruit shall know them. number one kò tó from this kàn pé ah kí o ní ìrẹ̀lẹ̀ tó bá yẹn fact, gbogbo time busy busy time everything you call me ọ̀gá do you have anything you, want to do something for you ah i mean okay mo ń ṣe lọ later i go come to you in some time àwọn ìgbà mi wà tó ti wò pé mo ní condition pé he's a man of God because sometimes I will I will just ask am a drink I will call him I saw something he say ah actually I saw something the a confirmation apart from that one he's a he's a man to be pay he want peace around him because I have some some boys I have them things I have them ìwọ ọ̀gbọ̀n ọ̀gbẹ́ pẹ̀lú wọ́n ṣe máa ń ṣe ìfẹ́sọ̀ ọ̀rọ̀ tó ní church tó mo fẹ́ lo language kan sí òkà mo fẹ́ sọ pé wọ́n ya òwe gan. ó ti yé wa ó ti yé wa. wọ́n ya òwe gan àárín wọn ni wọ́n wà bẹ̀tì yẹ kò sí nǹkan tí wọ́n ṣe àwọn tó máa bá wọn sọ̀rọ̀ ah nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí and mo jẹ́ nǹkan tó jẹ́ wípé tí má ti rí ìrànṣẹ́ náà I respect them so much despite the fact pé mo I want to respect you because you can't suffer. Tí mi náà dey understand, tí mo dẹ̀ kó ṣiṣẹ́. But yet no. mo ṣiṣẹ́ ìránṣẹ́ ọlọ́run yẹn. Wọ́n máa ń ṣe àwọn ọmọ àwọn ọmọ máa ń ṣe ìfá ṣe sáfà ọ̀bọ̀n. Màá ní dáhùn àti ìmọ̀ àgbọ̀. Yet, wọ́n tún máa ṣe nǹkan tó yẹ ṣe. So I celebrate God in my life so much. Ìjọ ìjọ big guy and you shall Okay. your back the prayer ceremony. So when we got here, it means we are celebrating life. That's to do with life. We baby shower, birthday, wedding ceremony. That's where we got here. So for the gift of God in this life, we spend this day together. So we are starting now. Everybody, please let's concentrate. So when I felt there, you say that, when I say hey, Lendo, certo? Alright, we want to remain on point in their house. I'll be right by father. Yeah.